الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 إن القرآن إن سورة الفتح قلني إن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا عباد الله وآيات الله رسك عليه fanabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ti sọ nípa ṣẹ́gun àrànṣe ìṣípayá ńlá eléyìí tọ́lọ́ ní fanabi muhammed sallallahu alayhi wa sallam lórí àwọn ọ̀tá ní ìgbà tá nàbi sallallahu alayhi wa sallam tó fi jáde kúrò ní alimadina ní ọdún kẹfà lẹ́yìn hijra ó jáde ó dojú kọ mẹ́kà láti lọ sí umra ní oṣù bẹ̀káìdá gẹ́gẹ́ bó wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ jábìrì ibn abdillah radiyallahu anhuma eléyìí tó ti kó náà lọ dọ́gba jù nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ nípa àgbàwo là nàbì sallallahu alaihi wasallam ló jáde lọ sí Mẹ́kà láti lọ sí umrah tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí àwọn míì sọ kó sùn Ramadan oríṣi ọ̀rọ̀ míì tún wá àwọn olùmọ̀sọ pé ìtọ́jọ́ gbajù òun náà ní kí oṣù Dhul-Qa'dah yìí òun náà nàbì sallallahu alaihi wasallam iná ló jáde láti lọ sí Mẹ́kà láti lọ sí umrah wọn ní nínú àkọọ́lẹ̀ umrah mẹ́rin lànà Muhammad sallallahu alayhi wa sallam ni ló ṣe nínú ìgbésí ayé rẹ̀ gbogbo umra mẹ́rẹ̀ẹ̀rin yìí inú oṣù Dhul-Qa'ida lànàbì sallallahu alayhi wa sallam ti ṣe ọ̀kan nínú àwọn umra mẹ́rẹ̀ẹ̀rin yìí onáàlẹ́ tó ṣe ní ọdún kẹfà ní ìgbà tí ó lọ sí Mẹ́kà láti lọ ṣe umra tí àwọn kèfèrí táwọn wá gbé jìdínà fún ọdá tọ́láwọn ò ní jẹ́ kó dé Mẹ́kà eléyìí onáà ni à ń pè ní ọdún Al-Hudaybiyah anabi sallallahu alayhi wa sallam ó lálà nínú àlà tó lá ọlọ́run ọba fi hàn kíkí àti wọn àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wọ mẹ́kà wọ́n sì ṣe tọ́wáàfù lọ́lọ́run wọ́n sì ọmọra lẹ́yìn ìgbà tó ń parí ọmọra yìí àrí nínú wa ẹni tó ti pé fífa ló fa irun orí rẹ̀ a sì rí nínú wa ẹni tó ti pé gígẹ̀ ló ń gẹ irun orí rẹ̀ a sì ti mà kíkí àwọn àlá eléyìí táwọn anábì ọlọ́run bá bá la òdodo ni anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àlá rẹ̀ yìí fún àwọn sàhábà iná àwọn sàhábà dùn jọjọ wọ́n ti kúrò ní mẹ́kà ó ti ṣe díẹ̀ ọdún kẹfà ni lẹ́yìn ìgbà táwọn anábì sallallahu alaihi wasallam tó ti fi mẹ́kà sílẹ̀ tó ti fi Madina tó ti fi ṣe bùgbé lẹ́ni tó gbé ẹ̀sìn rẹ̀ sá fún àwọn kèfèrí tí ò ní jẹ́ kọ́lá ẹ̀sìn ṣe wá síbi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti tẹ́ ní ilẹ̀ tẹ́jú lẹ́dẹ̀ẹ́ ọtẹ ojú àwọn mùsùlùmí lẹ́dẹ̀ àwọn náà tún tẹ́ ní lẹ́dẹ̀ wípé wà nẹ́bí sallallahu alaihi wasallam máa bọ̀ wá sáàní wa àwọn ọ̀dà àbòbọ̀ ọ̀ sọ níbi gbogbo àwọn aburú àti àìdá eléyìí tá a máa sọ àwọn ìyàwó àti àwọn ọmọ wa níbẹ̀ máa bọ̀ wá sí Mẹ̀dínà lọ́dọ̀ wa níbi tí àyè ó ti gbà tó ti ráì sí àlàyé ẹ̀sìn ọlọ́run fún wa táwọn náà sì ti ní ìpalẹ̀mọ́ eléyìí tó lágbára eléyìí tó lágbára púpọ̀ báwa náà ọlọ́run la sìn àfẹ́sìn kan mí ìtọ́ yàtọ̀ sí Allahu Rabbul anabi sallallahu alayhi wa wa sallam ó ti ṣe ọdún mẹ́fà ní alimadina báyìí ẹ sì mà ṣáájú kó tó di kókó nínú mẹ́kà ó sọ ọ̀rọ̀ tó kó lẹ́mì ó ní ìwà mẹ́kà ìwà náà ni ìlú tí mo fẹ́ràn jù ti pé wọ́n lé mi kúrò nínú rẹ̀ ti jáde kúrò nínú rẹ̀ ẹ mà tó ní ẹ̀dínlẹ̀ yẹn nǹkan ọ̀rọ̀ ọ̀rùn àkọ́kọ́ ọgbà tí wọ́n kọ́kọ́ dé ya àwọn èèyàn ń sáré lóríṣiríṣi amúdi ọlọ́kan ọ̀jọ̀kan ní yọjú sí wọn ibà Medina ó kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó kí wọn mọ́lẹ̀ débi pa nàbì sallallahu alaihi wa sallam ó rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà fìtínà àmìwò àtàárẹ̀ àìlera eléyìí tí ń sọ wọn ní Medina yìí báyìí ó ń sọ ọ̀pọ̀lọpọ̀ ní hílà ah, a sì tún la kó wáyìí ó náà ní النبي صلى الله عليه وسلم إمارات الأدوى اللهم حبب إلينا المدينة كما حببت إلينا مكة ولو في في مدينة سوى لكم إلى بوتي في في مكة سوى لكم النبي صلى الله عليه وسلم لا تيجا ديجا iná ní ti ń jẹ ẹran kíkún ọ lọ sí ọmúra ọmúra tó ṣe pé òun náà lára ọ̀nbẹ nínú nǹkan tó lọ́wọ́ bá ṣe lára nǹkan tá a fi máa jọ́sìn fún eléyìí téèyàn á máa ṣe téèyàn ó fi máa rí ládá lọ́dọ̀ ọlọ́run umra ọgá púpọ̀ kódà ọ̀rọ̀ nínú ẹgbàá wa kan tó fi hàn wá ike umra náà ọ̀rọ̀ àyàn ní gẹ́gẹ́ bíi hajj bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tó pàjù nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam àwọn sọ pé umra kì í sọ ọ̀rọ̀ àyàn hajj nìkan lọ̀rọ̀ àyàn ọlọ́run á sọ fún wa nínú alukur'an pé wa atimul hajj wal umrata lillah ẹ pé hajj àti umra fún Allah eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti lè dáwọ́lé pọ̀npẹ́ ṣiṣẹ́ hajj ọ̀ràn yẹn ni kó parí ẹ̀ ẹnikẹ́ni tó náà bá ti gùn lé pọ̀npẹ́ ṣe ọmọra ọ̀ràn yẹn ni kó parí ẹ̀ ìdínà kan ńlọsẹlẹ ike bá yá ọmọra ìbàjẹ́ àbí hajj ìbàjẹ́ tó ń ti bó ti ṣe bàjẹ́ ọ̀ràn yẹn ni kó pé ọmọra ti dọ́gba pẹ̀lú hajj níbẹ̀ yẹn wà á ti mọ̀lẹ́ hajj wal-umrata lillah lẹ́yìn àti umra rẹ̀ bàjẹ́ àbí hajj rẹ̀ lọ bàjẹ́ ti hajj ọ̀ràn yẹn ni sáà ti umra lẹ́yìn ìgbà tó bá parí eléyìí ọ̀ràn yẹn ni kó tún lọ gbé ihram títọ́ fẹ́ sèmi ìdípò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tí umra náà gadi umra ọ̀gá púpọ̀ anabi sallallahu alayhi wa sallam ń bẹ ní maka ń jẹ́ àrùn àti lọ sí ń bẹ ní madina ń jẹ́ àrùn àti lọ sí maka láti lọ sí umra tó ló ń fi umra níbi méjì àfi ní maka alápọ̀nlé wàá ti tọ́wọ́ àfúlé ọlọ́run wàá ti sáàyè láàrin sọ̀fà àti marwa maka ní gbogbo anabi sallallahu alayhi wa alayhi wa sallam Onse nbari nbara káyọ̀sí kó wọn lọ ṣe ọmọ maka. mẹ́kà ọlọ́yẹlẹ́dàá wa fi hàn lójú àlà ikpe wọn maka àti òun àti àwọn mùsùlùmí wọn sì ṣe ọmọra wọ́n parí ọmọra ẹni tó fari fari ẹni tó gari gari a sì pààlà àwọn anabi ọlọ́ òdodo ni min Allah iṣẹ́ tọ́lọ̀ ń fi ránṣẹ́ náà làlá àwọn ànábì ọ̀dàbí àlá àwọn akpọ́rọ̀ǹtù ànábì sallallahu alayhi wa sallam ó gbéra kúrò ní Madina ó mú ẹran adáyà rẹ̀ lọ́wọ́ ní ìgbà tí wọ́n dédé sílẹ̀ ìsà eléyìí ti ṣe miqat ti àwọn ará Madina ànábì ti àmì ó àpẹẹrẹ ti ẹran adáyà rẹ̀ lára torí gbogbo ẹni tó bá ti kó lè ẹran tá a mú tá a fẹ́ ti sẹ̀sìn lélẹ́yìí ẹnìkankan kò gbọdọ̀ náwó àbàjẹ́ sí i báyìí ànábi gbé ihram ipò nfẹ́ sí umra láti miqat wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n ń lọ lójú ọ̀nà ànábi sallallahu alayhi wa sallam ló ti yan ẹnìkan ní ọ̀tẹlẹ̀múyẹ́ ẹnìkan yan ní ọ̀tẹlẹ̀múyẹ́ yìí òun wá láti inú àwọn ẹ̀yà Khuzaa kíkẹ́ kọ́ máa bọ̀ òun wá lílọ bíbọ̀ kọ́ máa bọ̀ ń ṣèwádìí nípa lílọ pípa àwọn Quraish tí wọ́n ti kúrò kó ń bọ̀ kí ni palẹ̀mọ́ tí wọ́n ń ṣe é dùn ṣé palẹ̀mọ́ tó dáa ni àbí èsì ọ̀dà ṣé palẹ̀mọ́ ogun ni àbí palẹ̀mọ́ pé ájì ọlọ ìlú rẹ̀ náà kúkú ní ń bọ̀ àwọn náà ti lé lu tó dọ́mítà ó kó tiẹ̀ rí lu wọ̀ yìí báyìí yìí ó ń fi mú tọ́yàn ní ọ̀tẹlẹ̀múyà yìí kì í ṣe mùsùlùmí lásìkò yìí káfíìrì lòun náà ṣùgbọ́n ọkàn balẹ̀ ike tẹ́tàtẹ́tà akẹ́kọ̀ọ́ ṣe yọba wa ṣe dáadáa kò sì ní tú akó kó gbé àṣírí wa kó gbé sáwọn ọ̀tá wa. báyìí anábì ń lọ ọ̀ ń lọ títí tó fi súnmọ́ àyè tá à ń pè ní ọ̀sán ọ̀tẹlẹ̀múyà tánàbí yàn kíkọ́ ká máa bí wájú ti lọ́wọ́ sọ ànábì yìí pé káàb ibn Lu'ay n'ịnụ kan nínú àwọn kẹfìrí lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ yìí ó ti kó àwọn èèyàn jọ ó kó wọn jọ látọ̀pọ̀ àti òsì ó kó wọn jọ wọ́n pọ̀ wọ́n pọ̀ nítorí pé wọ́n palẹ̀ wọ́n ti gbọ́ pẹ̀ ń bọ̀ ìpalẹ̀ ẹ ní dé kaba báwo bá wá dé kaba báwo la ti fẹ́ ṣe ọmọrọ ọmọrọ náà ló sì gbé wa Madina káfí mọ́rílẹ̀ mẹ́kà anabi sallallahu alaihi wasallam ń gbọ́ bẹ́ẹ̀ anabi ní ti ṣe ọmọ bá máa wá bá yàtọ̀ táwọn èèyàn yòókù anabi ní tó nǹkan púpọ̀ eléyìí gbogbo wa táwọn ọ̀ma nítorí pé ọlọ́run ra a máa ránṣẹ́ sí i ntọ́lọ́run sì fi ránṣẹ́ sí i kò fi ránṣẹ́ sí ẹnikẹ́ni nínú àwọn adájẹ́ Anabi sallallahu alaihi wasallam ti ṣe kò fi ká gbá màrán ká bá ní dá màrán ká fi kàn lókun anábì ò fi rí láyé yìí ìgbà tí wọ́n sọ fún báwọn ọ̀tá tí wọ́n rà jọ ń retí kórìn káwọn káwọn kọlù káwọn káwọn káwọn rí pé kò dé sallallahu ń pa àwọn sàhábà ó a wa ṣùgbọ́n àti wọ́n gbọ́ wípé àwọn ọ̀tá wa ọ̀tá náà ni wọ́n sì ń bára wọn ṣe é dè ní wọ́n ní wọ́n ti kóra jẹ wọ́n lè àwọn lọ́nà gbìyànjú láti lọ kó ìyàwó àtọmọ àwọn ẹni tó wọn jọ táwọn wà lé nígbà táwọn ọkọ wọn ti lọ di wa ká lọ. káfí wọn lọ kó àwọn ìyàwó àtọmọ wa ká mú wọn lẹ́rúgún nígbà tí ìyàwó àtọmọ máa ń bẹ lọ́dọ̀ wa àwọn náà máa wá náà tú sílẹ̀ báwọn ìyàwó àtọmọ wọn fojú ọ̀nà ẹ̀lẹ̀ fún wa wọn jẹ́ adé mẹ́ta. àbí kí lẹ́yìn rí ẹja mi márùn báyìí ni aṣáájú wa Abubakar radiyallahu anhu ilẹ̀ àwọn bá dìde wọn ni rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam lódodo ọlọ́run àti sallallahu alayhi wa sallam àwọn àwọn ọmọ nǹkan o ṣùgbọ́n bẹ́ẹ̀ tó ní ká da yín mọ̀ràn mẹ́bí torí pàfẹ́sẹ̀ umra làwọn fi kúrò ní Medina tá sì bá wá rárá wá jà ní ṣùgbọ́n mi rò ká ṣe ó náà lọ ní mẹ́lọmẹ́lọ ọba àti ń lọ yìí kankan níjà títí tá a fi dé káàdà lọ wa wá. bá a lọ́wọ́ bẹ́ẹ̀ni kan bá wá ti ọlọ́nà tó ló ń fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dòkúta àdìgbòlù níwájú wa bá ní rọ́nà lọ irú eléyìn lọ́yẹ̀ kábájà fọ̀nẹ́lẹ̀ fún wa àwọn lọ sin lọ́ọ̀ni má fi tiẹ̀ má fi di wa lọ́nà. ó sọ̀rọ̀ yìí báyìí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ yìí ó tún anabi anabi wa sọ pé faruuhu idan tọrọ bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé ẹ máa lọ ẹ máa lọ àwọn sàhábà lọ wọn lọ wọn ò fi tẹni tó ti sọra rẹ̀ dòkúta àdìgbòlù wọn ò fi tiẹ̀ sí nígbà bá débẹ̀ tí wọn bá ti á lọ akèrègbè wọn ni ó júwèé ibi tá a gbà kókùn bọ bàbá jà ní bàbá níjà ẹ ṣàtìjà máa lọ wọn lọ wọn lọ wọn fi wá dé al-Hudaybiyah ní al-Hudaybiyah ní ẹ̀bá àti wọn Mẹ́kà Ànábì sallallahu alaihi wasallam wọn sọ̀kalẹ̀ síbẹ̀ màtàbí fi wá sọ̀kalẹ̀ síbẹ̀ wọ́n ti fojú gánì àwọn ẹni tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń retí pé àwọn òní jẹ́ kánàbí sallallahu alaihi wasallam kọ́rọ́nà dé Mẹ́kà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin. ewu ńlá ni kí ẹ̀rọ ìdáwà ti fẹ́ sin náà kọjá pé wọ́n tara lọ́wà ewu ńlá ni kọjá pé ilé ọlọ́run kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ń bẹ lọ́dọ̀ ọ̀tọ̀ ànábì Muhammad sallallahu alaihi kẹfìrí ọ̀rọ̀ àjẹkẹ ẹ̀wọ̀ mẹ́kà ní rọrùn kò ní jẹ́kẹ̀ ẹ̀wọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé orí ńlá ni ìtìpa ẹ̀tọ́ ga ni ìṣẹ́gun tọ́lọ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam lórí àwọn kẹfìrí mẹ́kà tí mẹ́kà náà ti rẹ́ di ní Islam ẹ̀gbọ́n dáná fi sọ ni sallallahu alayhi wa sallam lọ́jọ́ tó gba mẹ́kà padà kú lọ́dọ̀ àwọn kẹfìrí onílẹ̀ hijra ba'da al kò sáyè fẹ́ni kankan mọ́ láti ṣe hijra lọ sí Madina lẹ́yìn tó

ẹ̀pẹ́ ẹ̀sẹ̀ gbogbo èèyàn náà lọ bá láti ránṣẹ́ tó ń bẹ́ẹ̀ náà àwọn ẹ̀fẹ́ ránṣẹ́ tọ́kí tó bá délé yà máa kí lóru ni ó sì ń dánu wọn ẹni tí ò kí lóru fẹ́ẹ́sẹ́sẹ́ tí wọ́n ara ní ọ̀rọ̀ máa jẹ́. ẹ̀mí aláyàjọra wa lọ anabi sallallahu alaihi wasallam wọn bá ní wà Umar ìwọ ni a tó fi ṣe ogun rán Umar ní àyà kọjá sísọ Umar ó súnmọ́ lọ kọjá gbogbo bá a ti ń rò torí ọ̀la Nabi sallallahu alaihi sọlá sallam sọ fún wa pé wà gba ojú ọ̀nà kan láyé kí ṣètọ́ni ọbọ̀ gbà ẹni tí ṣètọ́ni ò lè tọ ojú ọ̀nà sí ń tọ̀ ṣé ṣètọ́ni lè wá délé kò sí bó ti lè wá délé imani Umar ó ní agbára Umar wà á kí kúkìtì tí gbogbo èèyàn lọ sí Madina àwọn lọ sí kálukú yọ lọ ni ti òru ṣùgbọ́n jọ Umar ibn al-Khattab radiyallahu anhu jọ jáde a ọkùnrin lọkùnrin ọmọ ẹ̀jẹ̀ Umar wá sí Makkah ni ó ṣe tọ́wáfù Kaaba nígbà tó ṣe tọ́wáfù tán ọ̀rọ̀ àbọ̀ orí àpáta tó ga dáadáa ti ń bẹ́ ń tòṣù níbi tí gbogbo àwọn kèfèrí ti ń bẹ láyìíká ti ń gbọ́rọ̀ rẹ̀ onítọ̀ ẹni tí bá ń fẹ́ pípé kí ìyàwó òun tó sì wù kọ́mọ wọn di aláìní bàbá kó pàdé mi lẹ́yìn àpáta yìí torí mi lọ sí Madina nù subhanallah ó kọ ẹni tí ó lọ dá dúró nítorí pé ó ní àyà nípa tọlọ ẹrú gba kálukú ó má rè yí lànà bí sallallahu alaihi wasallam lọ́wọ́ ni ìwọ lọ́wọ́ rẹ̀ sí wọn wà lọ jíṣẹ́. ṣùgbọ́n gbà tí Umar gbé wájú ànábì muhammed sallallahu alayhi wa sallam ọ̀dáhùn òní ya Rasulullah laysa li bi Makkata ahadun min bani Ka'b yaghdabu li in udhi. ìwà ànábì sallallahu alayhi wa sallam mi kọ́lọ́ yẹ kẹrin ti bẹ̀rù tó tọ́gbọ́ lónìí kọ́lọ́ yẹ kẹrin. àwọn sọ̀hábà subhanallah ọlọ́run á máa ṣẹ̀ta àwọn ó nítorí pé kìí ṣe pé lè lọ sí sẹ́yìn o kìí sì ṣe pé mo kéré sí tẹ́tẹ́ rán mi ṣùgbọ́n ìlẹ́ nìkan nínú àwọn èèyàn bàbá mi àwọn èèyàn bàbá ńlá mi wọn ò sẹ́kù mọ́kàmá gbogbo náà tí wọ́n bá wà mọ̀dínà. àyẹ̀bá náà tí àwọn kékeré tó bá fẹ́ náwó ọ̀bàjẹ́ sí mi tí wọ́n fẹ́ ṣe mí ní sùdá kọ̀tẹ́ nìkan tí ó ti torí tèmi gbára ta tí ó sì torí tí wọ́n fẹ́ ṣe fún mi láì dá àtàbùkún tí ó gbára ta ó sì yẹ ká lẹ́nìkan tó lè gbèjà ẹni torí pé ẹ má gbàgbé pé gbogbo àwọn tá a gbọ́ lọ́nkọ́ ti kó mọ́kà àfàwọn ẹni tó bá mú mọ́lẹ̀ tí wọ́n sọdọ̀ lẹ káwọn sì jẹ́ mùsùlùmí àwọn nìkan wọ́n sẹ́kù mọ́kà ìwọ ànábì sallallahu alaihi wasallam ẹ má jẹ́ kọjá pé mi lẹ́ràn nítorí pé tí wọ́n bá fẹ́ ṣe mínísù àkọ́sẹ́ tí ó gbára ta fún mi gbà mí lẹ̀ Usman ibn Affan ní kẹrin torí Usman ibn Affan àwọn àbátan àwọn àyíkan rẹ̀ sì ṣẹ́kù Mẹ́kà wọn ò ní gbà kí kíkẹ́ nìkan kan fọwọ́ bàjẹ́ kó fi kàn. tó anabi sallallahu alayhi wa sallam wọn bá nà pé Usman ibn Affan radiyallahu anhu anabi ni àrùn ọsìn Mẹ́kà lọ́dọ̀ àwọn èèyàn wa tó wà ń bẹ́ẹ̀ táwọn sì jẹ́ kèfèrí ní ìsìn tẹ́ bá dán ẹ fún wa nírò anna lam na'ti liqital pé àwọn ọ̀wá sí mẹ́kà fúnjà o àbá ti jà wa wọ́n innama ji'na umran ṣùgbọ́n ṣe la wá sí mẹ́kà lẹ́ni tó fẹ́ ṣe umra eléyìí jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tó jẹ wa àbá ti jà wa umra là wa ẹlẹ́kẹ̀jì wọ́n dọ̀rọ̀ fún ilẹ̀ islam subhanallah tẹ̀wọ́n tó dọ̀ tẹ̀wọ́n bẹ́ẹ̀ ti islam bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n gba islam náà wọ́n fi dẹ ọ̀rọ̀ náà wọ́n náà wọ̀ fẹ́ ṣe islam táwọn à ń ṣe láti ọ̀tá wa ẹ pè wọ́n sí islam kó wọ́n lè dọ́ ọmọ ìyá wa torí pé alimuslimu akọlu muslim muslimi ọmọ ìyá muslimin usman radiyallahu anhu ọgbà ọgbà ìṣẹ́ta nàbí sallallahu alaihi fi ran ó sì kẹ́ra pa ọ̀nlọ ọ̀nlọ ó fi dí àárín àwọn kèfèrí yìí gbàtọ́ dàrin wa ọyọ anukọ fún wa ó ní ìrántí ọlọ́run ìkí àti ọlọ́run lọ́rọ̀ mi sí ó ní kí n wá pè yín wá sọ́dọ̀ ọlọ́run kí n sì pè yín wá sí ẹ̀sìn Islam ó ní kí n fún yín ní o ìpè sí ìdàkọ́ làwa bá ọmúra làwa ṣe ẹ jẹ́ ká lọ sí ọmúra wa ká parí rẹ̀ láyọ̀ ká sì máa lọ ilé wa ní Madina nítorí pé àwọn ọ̀gá síjà wa. Usman sọ bẹ́ẹ̀ tán báyìí ni abáànù ibn Sa'id ibn al-As lọ́ba dìde lọ́ba lọ́ba Usman ó sì kí máa wọlẹ̀ ó kí máa rọra lọ́ba gbé ó gbé sórí ẹsẹ̀ rẹ̀ ó gbé Usman radiyallahu anhu ó gbé sẹ́gbé ẹsẹ̀ rẹ̀ ó sì sọ fún Usman ike èmi o mo ti dẹni tí ó dáàbò bò ọ́. aburú kan ò ní sí ọ sẹ́nìkan máa ń sì fi ọwọ́ sọ̀yà fún yàn wípé mi ọ̀nbẹ lábẹ́ ààbò mi ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kó fi kọ́ gbogbo àwọn èèyàn gbà pé lágbájá ń bẹ ààbò lágbájá ẹ sí. èso fi ike ní í ṣùgbọ́n àwọn pèsè wọ́n lọ Usman lára wọ́n lọ́la wọ́n gbọ́ pé tó fi rán wọn kọ̀ láti gbọ́ wọn sì kọ̀ láti gbà wọn náà sì máa nù mẹ́lẹ̀ wọn ò jẹ́ kọ́nà ọtí tẹ́tà nàbì sallallahu alaihi wasallam ìpè tẹ́tà ẹran mi sí wọn wọn láwọn ọ̀gbà báyìí kéèsì ìtayé táàtì lẹ́rọ̀ ọ̀bá ni sọ táàtì lè sọ pé ti ń ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ ní o àfi kó tún padà wá gẹ́gẹ́ bó ti lọ́ọ́ bá wọn kọ́ wá tẹnu rẹ̀ jíṣẹ́ ìjọba gbọ́ lọ́dọ̀ wọn. Usman ti pápẹ́ jù apákan nínú àwọn mùsùlùmí na sọ wípé a Usman Usman ti pẹ́ láàrin wa Usman fànàbí lẹ̀ ó ti dáàrin àwọn èèyàn rẹ̀ Mẹ́kà ọ̀pọ̀ ànábì tì òun wá ń lọ ṣe tọ̀wáfù ọ̀fọ̀ ànábì lẹ̀ ànábì ọ̀rá yẹ tọ̀wáfù òun lọ ṣe múra ọ̀fọ̀ ànábì lẹ̀ ànábì ọ̀rá yẹ gbà náà nìjéèyàn rè yín máa gbàtẹ wà láàrin wọn àwọn sọ̀hábà ni o wọ́n yóò kúrú o àwọn atọ́wẹ́pẹ́ nu ọ̀pọ̀lọpọ̀ dọ̀tí sábà ra páálí ọṣẹ ìfọnu ra pé máa fi fọnu ẹnu ò lè má ẹnu rún ní gbé ká ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti dá méjì ẹnu ẹ̀ ká máa ti bá yé gan jẹ́ tó àwọn sàhábà àtẹ́jẹ́ pé àwọn wọn gbà ń pọ̀ jù àwọn ní àwòkọ́ṣe wa tó dáa jù kùdìẹ̀kùdìẹ̀ tó ń bẹ láàrin tiwọn náà Usman lọ jí sẹ́fà nàbì Usman wọn pa ni ààyè lọ́wọ́ àní ẹnìkan ọ̀fẹ́ mà ọwọ́ ògede kó ti pẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹnu sáta rẹ̀ ọ̀pọ̀ ànábì tí ó ń lọ sí ọ̀run tí ó múra náà kọ́ lànábì bá wá ní òun ti ń ṣe tọ̀wáàfù báyìí ha ọlọ́mọ ni ọlọ́run aláàánú torí rẹ̀ yorùbá náà ní apìnyìndà tẹ́ ojú ọ̀tẹ́yìn kí wọ́n mọ̀ sán sọ lẹ́yìn ẹ̀. ọlọ́run nìkan ló lè gbani lọ́wọ́ èyí ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ló lè lani lẹ́nu ọmọ èèyàn. ẹ wá gbọ́ ànábì sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ó sojú ànábì kọ̀sẹ̀yìn etí ànábì ànábì wa ni. ما أظنه طاف بالبيت ونحن محصورون irun láyé tí Usman ọlọ ṣe tọ wá nígbà tó mọ̀ ti gbé gidi náà ti wá èrò rere àbábọ́ dá tánàbí gbogbo àwọn míì àwọn tí ń sọ pé ń ti so anabi ni wọ́n sọ pé rárá Usman ò sí bí ṣùgbọ́n ẹni tá a mọ̀ ní Usman àwọn èyí sì ẹni tí sọ̀rọ̀ èèyàn dáadáa lójú lẹ́yìn ẹ̀ kò lè ṣe é ṣe tí mọ̀ pé wọ́n gbé gidi náà sí wa àárọ̀ náà dé mọ́ta òun wá lọ da umra sí lásán rẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. náà káwọn náà rí pẹ̀lú abanijẹ́ lẹ́yìn ẹ̀ ẹni tó ṣe pé bó rọ́wọ́ mi ò dénú mi amúnáfíkì nìyẹn tá a bá lè borí àwọn àwà burúkú yìí láwọn àwùjọ wa a lè rẹ́ dénú láéláé torí pé àfẹ́ra wa dénú iná ni èyí ká rẹ́ dénú àìsí fẹ́ra ẹni dénú iná ni máa fi kọjá yìí pé ẹni táǹjọ́ ń sọ̀rọ̀ táǹjọ́ ń sàwàdà táǹjọ́ wẹ̀ẹ́kẹ́ tó bá ti lè pẹ̀yìndà pẹ̀yìndà báyìí fáìlì rẹ̀ lágbè sórí àtẹ̀. abẹ́rẹ́ sí ní yabalẹ̀ abẹ́rẹ́ sí ní tẹnu yẹgẹ́ rẹ̀ gbogbo àwọn ẹ̀dá gbogbo aburú tí ó yẹ ká fi lọ ọ̀tá wa láwọn máa fi lọ torí kò sí ń bẹ̀ bọ́lá yẹ kí alódìdì láti yọ ọ̀ padà. abàtúfihàn pé nǹkan mi là ń sọ àti gbàgbé kọ́lọ̀ gbé wa dìde ń jọ gbogbo nta sọ lẹ́yìn ọmọ làkejì gbogbo ẹ̀ bó fi hàn wá ọlọ́run fi hàn kálukú bó ti fẹnu dáràn yóò fi hàn kálukú bí ó ti fara káàsà ọ̀ràn tó fẹnu dá bẹ́ẹ̀ni kọ́ ọ lọ lọ́pẹ́ àkóso ń bẹ́ẹ̀ ń jọ gbèǹde àti tí tẹ̀yàn lọ sí tí wọ́n á tẹ́lọ̀ lọ́sẹ̀ ọlọ́run lè forí àmọ́ bá bá bẹ̀rẹ̀ lọ́sẹ̀ wàláì òní lọ kódà kó ti bàbá rẹ̀ òní lọ bàbá ọgbẹ̀sán torí kálukú wọ́nà tó náà fìlà. bọ́ọ̀mọ náà nìyẹn bá fẹ̀ ọmọ ọgbẹ̀sán torí kálukú ọ̀fẹ́ lè gbé. ránṣẹ́ tí ìsọkọ àtìyàwó kan ẹ̀gbọ́n àtìbúrò kan. torí di eléyìí ẹjọ́ a máa kẹ́kọ̀ọ́ lára anábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ọlọ́run ṣàdédé sọ pé làkọ́lẹ́ kana lẹ́kọ́m fi lahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha àwọn kọ́sẹ̀ rere ń bẹ fún yín lára nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sí ní táwọn bí ṣe tá a lè gbé lé lẹ́yìn ànábì òsè yìí dára torí wọ́n sì ní ká wọ́n àwòkọ́ṣe rẹ̀ sẹ́nu ilé rẹ̀ máa ń wọ àwòkọ́ṣe rẹ̀ mọ́ wa. tọ́ba ní nǹkan kan tá torí rẹ̀ ńgbà táwọn àbí ẹ torí kí sunna kọ́má dàpọ̀ mọ́ alukur'an wọn ha tàyọ kúrò àwọn kan bí a fi wọ́ gbogbo tí mo bá sọ máa kọ́ nínú wa ni abdullahi ibn amur ibn al-aas ọlọ́run na bá lẹ́nu sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ń bá ń bínú kọ́ ànábì sẹ́wọ̀n kí tàǹbà ń bínú gbogbo tí èso òtọ́ láàmà pè lóòótọ́ gbogbo tí òṣèlè àpọ̀ṣẹlẹ̀ àlepa ní pẹ́ẹ́nu sòkè dilẹ̀ báyọ̀ tú tí ara bá ẹ̀ mà tún sọ báyìí ẹ dákun ẹ má sọ mọ́ ẹ dákun sẹ́mi náà mo ti sọ bẹ́ẹ̀ àwọn obìnrin lẹ́yìn lè ṣètọ́ ọ̀nà ìrọ̀jì àwa nù. tó wọn náà ti sẹ́mi bá ń bínú kọ́ tí gbogbo ń ẹ bá sọ náà ká ẹ̀rí yóò bá wọ́n gbọ́n ọ̀kẹ́jẹ́ pé wọ́n lu ọgbọ́n gbà mí. yorùbá ní ìsìn tá a máa ń jà lórí tí máa sọ àwọn ọ̀rọ̀ burúkú lẹnu àwọn ọ̀rọ̀ tó lè wú odidi jẹ́ríkò yóò máa jáde lẹ́nu fẹ́ máa ń parí ìjà yóò máa wọ́n náà báyọ̀ pé ìjà ló dé àlọ́ lórí orí ń dòwe eré nígbà tó ń lóyún nígbà mi wà tó sọ tí parí láéláé máa fi rántí nípa olórí ẹ̀gbọ́n tó bá ń bá inú náà mọ ọgbà tó máa la lọ́pọ̀lọpọ̀ ọjọ́ fi parí lónìí. tọ́wọ́ ti fẹnu fọ́ọ̀mù kọjá sísọ ó ti fẹnu jábẹ́ẹ̀tì. torí di eléyìí kákì ètò àjẹmọ́ Ànábì sallallahu alaihi wasallam ni bẹ́ẹ̀ ni bọ́lá kò sí pé mò ń bínú kan tí mo bá sọ lẹ̀ torí pé àtìgbà tí mò ń bínú àtìgbà tí mò ń yọnu àtìgbà tí náà mi dùn èmi ò ní sọ nǹkan kan àfi ti Ọlọ́run ọba yọ́nú sí subhanallah eléyìí ò sí fáwa o kò sí fún wa pọ́nmi yẹn bá ti bínú ní ìsẹ́ sì dáàmà tọ́ba ti pé bínú lọ ẹ̀sùn sì dáàmà pé ah bàbá ah. ti ń ṣe báyìí náà bẹ́ẹ̀ ni ọmọ èèyàn ni. akramakumullah anabi sallallahu alaihi wasallam ní gbogbogbà nǹkan àwòkọ́sẹ̀ ni. ìròyìn dé wọn bá nàbí sallallahu alaihi wọn ni wọn ti pa Uthman ibn Affan tánàbí ọ̀rọ̀ sáwọn kèfèrí. ah gbígbọ́ tánàbí gbọ́ bẹ́ẹ̀ alábi pèrè fáàtì lẹ́yìn lọ́dọ̀ àwọn sàhárà àbájáde àwọn olóòótọ́ ni tá à ń wé ṣùgbọ́n ìgbà tí wọ́n ti ra rẹ̀ ń tú láti lé wa lórí báyìí. ẹni bá wọn wọn lọ bí hàn àwọn èèyàn yín pé ń tá a bá wà ní àwọn àbájáde àwa ni wọ́n ti pa á. a ti ṣe lè pa ìránṣẹ́ a ti ṣe lè pa aṣojú ó fi hàn pé ẹ̀yin lẹ pè fún jà. anábìyàn sallallahu alaihi wa alihi wasallam ọ̀rọ̀ àdúró lábẹ́ igi kan tí ń bẹ níbẹ̀ anábì tẹ ọwọ́ rẹ̀ ọwọ́ agbé ọwọ́ rẹ̀ kejì ó gbélé lórí ìgbà tó gbé ọwọ́ rẹ̀ kejì tó gbélé kọ̀kọ́ lórí anábì wa sọ wípé hadihi an Uthman Uthman bin afan, òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ fi àtìlẹ́yìn hàn pé ajá Uthman ta kọ́kọ́ wọn pa ni o anábì bá a ṣe bẹ́yà àti ẹ̀ ó nítumọ̀ ó nítumọ̀ tó wúlò púpọ̀ ó jẹ́ ìpanilẹ́nu máa fẹ́ fáwọn ọ̀tọ̀ lọ́n àwọn ọ̀tá nàbì sallallahu alaihi wasallam àwọn ṣíà torí pé nínú ìṣẹ̀lẹ̀ tó padà wá ṣẹlẹ̀ nínú ẹ̀sùn táwọn ṣíà tán fi ń kan Usman tán fi ń bàjẹ́ káàkiri ìgbé ńjọ tó ń ṣe bẹ́ẹ̀ àtòrèbùwàm Usman ò kópa ń bẹ̀ ẹ̀dá kùn torí ta ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ àná ebi torí pé agbọ́pọ̀ pa Usman ni òkú atúmọ̀ṣe bẹ́yà lọ́dọ̀ ẹ̀yin òponú láti ní sàárẹ̀ lòun ti wá ṣe bẹ́ẹ̀ àjọ. tó anabi sallallahu alaihi ọwọ́ rẹ̀ ọ̀tún rẹ̀ ó lé lẹ́yìn ní ti gbogbo àti bá àti bí làkọ́kọ́ ẹ̀dọ́kọ́ ṣe a ṣe tiẹ̀ ẹni ọwọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn náà farama afatilẹ́yìn wa hàn bọ́bá lè dìjà kó dìjà ájà ni ájà títí tá a fi kú báyìí ní ìgbà tí wọ́n ti wá ṣe bẹ́yà yìí tán torí pé ọlọ́wọ́n bẹ lẹ́dàá wọn nínú ọlá ńlá tí ń bẹ fáwọn sàhábà òun náà ni bẹ́yà tí wọ́n ṣe yìí ọlọ́ni laqad radiyallahu anil mu'minin idh yubayi'unaka tahta ash-shajara. فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ọlọ́run ti yọ́nú sí àwọn olùgbàgbọ́ òdodo ní ìgbà tí gbogbo wọn tí wọ́n ń bí àmì pa kó dìjà nígbà tí ròyìn pé pa Usman ibn ní ìgbà tí dúró igi tí gbogbo wọn ọlọ́run ti máa ń ọkàn wọn o ó sì sọ ìbàlẹ̀ ọkàn ó sí wọn láyà ọlọ́run tún wá padà wá san wọn lẹ́sàn-án àrànṣe ńlá eléyìí tó dé ní kọ̀pẹ́ kó jìnnà ọdún kẹfà ń sọ̀rọ̀ yìí o ọdún kẹjọ gba gbogbo maka akramakumullah lẹ́yìn ìgbà táwọn sọ̀hábà kan ṣe fẹ́rẹ́ bá mọ̀ yọgúlẹ̀ wọ́n subhanallah àwọn mùsùlùmí táwọn kan ọ̀rọ̀ rẹ̀ ti sọ lẹ́yìn rẹ̀ ibi táwọn sọ ábà tún yàtọ̀ sínú wọ́n ti sọ lẹ́yìn rẹ̀ fún ti ó ti yọ ṣe tọ̀wọ́ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ń bẹ nípò pé wọ́n gbégi dínà rẹ̀ ìwọ náà wọ́n tẹ̀ ṣe tọ̀wọ́ wọ́n bá mọ̀ sọ lójú rẹ̀ wọ́n ní ẹ̀yìn ti yọ ṣe tọ̀wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ Usman wa dá ọ lọ́wọ́ ní bí sẹ́mi àwọn ọ̀gbọ́n náà ń tọ́ a aburú ni àbátẹ dá sí mi aburú làbátẹ dá sí mi wọlẹ́rì iná sí ibi ẹ̀dẹ̀ mo fi ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra lọ́wọ́ mẹ́kẹ́tò ha sẹ́nẹ̀tẹ̀ni ورسول الله صلى الله عليه وآله وسلم مقيم بالحديبية ما طفت بها حتى يطوف بها حتى يطوف بها رسول الله صلى الله عليه وآله tó bá jẹ́ pọ́dún kan ni wọ́n fi mú mi málẹ̀ wọ́n fọlọ́n búra tó bá pọ́dún kan wọ́n fi mú mi málẹ̀ Mẹ́kà tánàbí sọlá àṣọlá ń sinmi dání ọ̀jẹ́ bí àtúnwò jẹ́ kọ́ yọ̀ dínkù bẹ́ẹ̀ mí ní ṣe tọ̀wáàfù Mẹ́kà tí ó fi jẹ́ pàànàbí lọ́kọ́kọ́ ṣe tọ̀wá subhanallah ajẹ́ pé àbákàbalẹ̀ dá sí mi èròkèrò lẹ́rù sí mi kọjá bẹ́ẹ̀ ẹ pàtì èsì ń tọ́ yẹ mùsùlùmí ó ní walaqad da'atni Qurayshun ila at-tawaf ila at-tawaf bil-bayt ó dájú pé àwọn Quraysh ti pè mí pé kí n lọ sí tawaf fa abaytu èmi ni mo kọ̀ qala al-muslimun àwọn mùsùlùmí wa sọ pé inna rasulallah sallallahu alayhi wa sallam qad allamana bidhalik anabi ti sọ bẹ́ẹ̀ fún wa àwọn náà sì dábàá tó dáa sí ọ pé ò lè dán wò torí ẹ ìgbà tá a wá gbọ́ ike wọn ti pọ́ ńlọ́fà la fi ṣe bẹ́yà àtàtì akramakumullah kò síta ṣùgbọ́n ike tá a bá wo ìtàngbésí ayé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́kan ọ̀jọ̀kan ìmọ̀ye ẹ̀kọ́ iná ní bẹ fún wa níbẹ̀ láti kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan àìmọye ọgbọ́n lọ́wọ́ à ń bẹ̀ fún wa láti sàmúlò rẹ̀ ìmọ̀nà ńlá ẹ̀kọ́ tó ga àti àgbọ́yé eléyìí tó sún wa ṣùgbọ́n tó ṣe wá oní àná pé púpọ̀ nínú wa àdàmú pẹ̀lú àti mà nípa ìtàgbésí ayé ọ̀gá wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam abala bí ni jàǹbá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa aláǹtẹ̀ lánàbì àmọ́ aláǹtẹ̀ lánàbì àmọ́ bó ti sáyé aláǹtẹ̀ lánàbì àmọ́ bó ti ṣe islam aláǹtẹ̀ lánàbì àmọ́ nǹkan kan nípa rẹ̀ ti pé lánàbì ah, muhammadu náà ni síbẹ̀ náà sì láwàá jẹ́ mùsùlùmí gidi ẹ jẹ́ àgbìyànjú láti rí pa àmà nípa ànábì sallallahu alaihi wa alihi wasallam káàsì fi kọ́ àwọn ọmọ wa nítorí káwọn ọmọ wa lè bá jẹ́ mùsùlùmí gidi kọ́lá ń kó tẹ̀ wa àtàwọn ọmọ wa àtàwọn ará wa àtàwọn aya wa kọ́lá wọn bá kó sí wa ní mùsùlùmí gidi. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله عليك أو يقطق وأنبئ nínú ìṣẹ̀lẹ̀ alḥudaybiyah yìí tí ìṣẹ̀lẹ̀ yìí tó wá fathan mubina aranṣẹ́ tọ́hàn gbangba gbangba fanabi sallallahu alaihi àtàwọn mùsùlùmí eléyìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ okùnfà ìlọsíwájú ìsìláàmù tó fi wá kárí gbogbo ayé dòní nínú rẹ̀ òun ní pé anabi sallallahu a máa lọ sí umrah. láti Madina lọ sí Mẹ́kà àwọn mùsùlùmí àwọn náà ń bùkátà ká gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ̀sìn wa ó ń bùkátà ká má pàtì ká sì má jẹni tó ti pọ́pọ́yìn sí àwọn là ń bùkátà rẹ̀ láti tara rẹ̀ sóríire ẹni tí ti ń bùkátà nǹkan òní ó gbìyànjú láti lé àlébá òní ó gbìyànjú láti má pàtì nítorí kórìíre ọ̀wọ́n púpọ̀ gbogbo onílàákàyè tó sì ma àǹfààní ara rẹ̀ ní máa wò pé kò ń ṣoríire kọ́lọ̀ rẹ̀ dàá kó ṣe wá lólóríire. Umra ọ̀pọ̀ ó sì yẹ ká gbìyànjú láti rí pàwọn náà ń kópa nínú rẹ̀ nínú àwọn àǹfààní tó wà nínú tẹ̀ yìí òun náà ní pé gbogbo ẹni tí ó bá gbé ìhìrámù pé mo fẹ́ ṣe ọmọ láti mi kọ́ lónà ti pé kò yàtọ̀ sẹ́ni tó fẹ́ ṣe hajj tọ́jẹ́ pé láti mi kọ́ lónà ti gbé ìhìrámù tiẹ̀ náà ó tilẹ̀ jẹ́ pẹ́ni tó bá wà Mẹ́kà tóun fẹ́ gbé ìhìrámù kó n fẹ́ ṣe hajj ohun òbùkátà láti jáde lọ sí nìkọ́ọ̀tì má inú mọ́síkà náà ni ó ti gbé ìhìrámù rẹ̀ yàtọ̀ sí àfáàkì ẹni tí ń bọ̀ láti jìnnàjìnnà ẹni tí ń bọ̀ láti jìnnàjìnnà tó ṣe pé àníyàn ti àní kó n fẹ́ ṣe hajj nìkan àti mìkọ́ọ̀tì ni ó ti lọ gbé ìhìrámù rẹ̀ àbó n fẹ́ ṣe hajj àti umra lápapọ̀ àti mìkọ́ọ̀tì ni ó ti gbé ìhìrámù rẹ̀ gẹ́lẹ́ bí ẹni tó fẹ́ gbé ìhìrámù fún umra kó náà ti ṣe lọ sí mìkọ́ọ̀tì láti lọ gbé ìḥram rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam láti miqaati àwọn ará madina tá a mọ̀ sí Dhul Hulayfa lànàbi sallallahu alayhi wa sallam ti lọ gbé ìḥram rẹ̀ nínú àǹfààní tó wà ń bẹ̀ náà ni pé ọtọ́ ń lọ sí hajj àbá ń lọ sí umra à ń fẹ́ pé lábẹ́ òfin nígbà tó ń yẹn kó o gbìyànjú tó o bá mú ẹran tó o fẹ́ fi ta kàába lọ́rẹ tó o bá mú lọ́wọ́ kó o fi àmì sí lára. àmì tá máa ń ṣe sí lára òun náà ní wàá kan lára ẹran yẹn wàá rọra fi ọ̀bẹ wàá fi bú ti fọbẹ bú bẹ̀ ẹ̀jẹ̀ tó jáde ń bẹ yẹn yóò sàmì sí lára ojú àpáwọn gbogbo ẹni tó bá ti rí wọn ti mọ pẹ́ẹ́rẹ́ eléyìí báyìí yà wọn fi sin àwọn ajíẹran gbé àwọn ajíẹran gbà ọ kódà látàyè fi fún. nínú rẹ tó máa ń sàmì sí lára òun náà ni kó gbé nǹkan kan lọ́rùn èèyàn lè fi okùn kéèyàn kí bàtà ẹ̀ẹ́n tó ti já kéèyàn kí bọ́ àárín okùn yẹn kẹ wá so okùn yẹn kẹ gbé pẹ́ran lọ́rùn gbogbo ẹni tó bá ti rárá yẹn wọ́n ti mọ̀ pẹ́ran sáfẹ́ fi sin lọ́rùn tí fi tọrẹ fún kàábà ni ẹnìkan ò sí tí ó gbìyànjú àti jí ẹran gbé àfi tó bá fẹ́ gbé jombo oníkàlùkù máa kẹlẹ́ ìtọ́lọ́wọ̀n bá ní akramakumullah nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ó náà ní pé kò sí nǹkan tó burú wípé kí èèyàn kó mú ẹnìkan ní abánifimúsílẹ̀ ẹni tá a mú lọ́tẹlẹ̀múyẹ́ tí ó bá ní ṣe òfin tuntun lórí ìgbésẹ̀ táwọn ọ̀tá wa bá ń gbé tá a fi ní lọ kó sí wọn lọ́wọ́ rọrùn so islam faramẹlẹ lábẹbẹ iná lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè islam ni wọ́n fi máa ń dá iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ sílẹ̀ ó sì wà lọ́dọ̀ àwọn kẹfẹẹrí náà bẹ́ẹ̀ lórí kí wọ́n bá ní kẹ sọ̀rọ̀ alẹ kábúrò fi wá sẹ́yìn ẹ sì lè gbé ìgbésẹ̀ tẹfì lè ṣọ́ra aburú kó tó di paburú ṣẹlẹ̀ àwọn tí wọ́n ń sọ̀tẹlẹ̀múyẹ́ iṣẹ́ tiwọn náà ni pé àwọn máa wá ibi tí ọ̀tá lè gbà wọlé sí yín lára ibi tí nǹkan ti lè gbẹ̀yìn bàjẹ́ ibi táwọn èèyàn ti lè gbẹ̀yìn bá ń tẹ́ ẹ sí tọ́gá tí wọ́n ti lè bàjẹ́ wọ́n mọ̀ bàá bàjẹ́. àwọn ẹni tó ń pète pèrò láti bá ń tọ́jà jẹ́ tí wọ́n ń pète pèrò láti lẹ̀ dí àpòpọ̀ bá nǹkan jẹ́ ẹ ti tètè mọ́ ẹ mọ̀ àwọn akótó di kí wọ́n gbé gbèsè kí náà fà ní kí wọ́n gbé gbèsè tán ẹ wá mọ̀ wá gbé ti ní àkànkálù yínyínyínyínyínyínyín kí ni kí la fẹ́ yín sí so ìtumọ̀ pé ọ̀tẹlẹ̀múyẹ́ nù so anabi sallallahu alayhi wa sallam ẹ̀rí pé nínú ìgbésí ayé rẹ̀ ó lóyìn lọ́tẹlẹ̀múyẹ́ ó tẹ̀ ní tànàbí tún lò lọ́tẹlẹ̀múyẹ́ ó jẹ́ kèfèrí ó lò lórí àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ nítorí ẹ̀ wọ́n sọ pé lábẹ́ òfin ọlọ́run náà àǹfààní mi nù kò burú tógun bá dé ká lo kèfèrí lórí àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ tọ́kàn wa bá balẹ̀ sí pé kèfèrí tá a fẹ́ lò kò ní dà wá kò sí nǹkan tó burú mbẹ bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà mbẹ ó náà ní pé aṣíwájú aṣíwájú kan ò lè dá tí ìbá ti bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbà tí ìbá ti bá àwọn dámàràn torí wọn ní èèyàn kan ọpọlọ kan èèyàn méjì làákàyè méjì bẹ́ẹ̀ má ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ni làákàyè ọ̀pọ̀ a sì mọ̀ pé ntẹ̀yàn méjì mẹ́ta mẹ́rin bá rò kò lè dàbí ntẹ̀yàn kan dá rò torí ọjọ́ lórí kò túmọ̀ sí pé ọkùnrin ti gbogbo èèyàn lọ kò túmọ̀ sí pé wà nìkan lórí rẹ pé àwọn èèyàn náà wà lábẹ́ rẹ sórí wọn pé kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ orí wọn lè pé jù tiẹ lọ so wọn máa bá wọn dá márùn ọ̀pọ̀ ẹ̀máyé ìgbésẹ̀ làbá gbé láyé tí èyí bá ti pé èèyàn gbá mọ̀ràn èèyàn padà dẹrú rẹ̀ yóò máa kábàámà sèèyàn bùkátà kéèyàn máa gbá lórí gbogbo ní téèyàn bá fẹ́ ṣe tẹ́lẹ̀ tí wọ́n gbá ọlọ́run ọba ní òpè kó ṣeéṣe òun náà ló sì lè pé kíkùnà ọba bákan náà nínú àwọn àǹfààní tó wà ń bẹ òun náà ni pé kò sí ní tó burú lójú ogun fún àwọn ẹni tó dúró páwọn fẹ́ jà yín lógun kẹ́ ẹ rán àwọn ọmọ ogun sílé wọn wọ́n lọ kó àwọn aya àtàwọn ọmọ wọn lẹ́rúgun kó lè bàa jẹ́ agbọn bíi tẹ́ fi rí wọn mú tí wọ́n fi padà sọwọ́ lẹ̀ fáwọn ọ̀jà ma. torí pé ànábì sọ̀rọ̀ láàṣẹ làwọn dá alábàá àwọn sọ̀hábà àwọn kan wò pé ẹ mẹ́jẹ̀ á fi yàn sẹ́ni ṣùgbọ́n tí tẹ́tẹ́ ànábì ti da lábàáhùn ànábì yẹn dábàá òfin ọlọ́run tọ́lọ̀ wọn bá fi máa ló máa ń sọ sọ ọwọ́ sísọ tí ànábì ti sọ wọn fi hàn pọ́tọ́ tẹ́yìn bá ń jagun lọ́jọ́ iwájú tẹ́ẹ̀rí pé fẹ́ gbèrú gbé tẹ́bà kò sí tó burú mi. nínú àǹfààní tó wà ń bẹ̀ ó náà ní pé tá kọ àkọọ́lẹ̀ àsọyé pọ̀ kìí ṣe dandan ni kọjá pé gbogbo ńtọ́ wà ń bẹ̀ iná àlẹ́ fàámà àmẹ́bà nítorí kókun ó lè bá mi kálàfíà ó lè bá àjọba torí nínú àkọọ́lẹ̀ sánkọ pẹ̀lú àwọn kèfèrí lọ́jọ́ tí wọn jáná bí ọwọ́ yìí lọ́dún tí ń bọ̀ ló ti wá sí ọmúra nínú àkọọ́lẹ̀ ọmọ padà lọ báyìí tí agbára bá bọ́ sọ́wọ́ kèfèrí yóò yóò ẹ wo sí ọba. ó jìnà títí ẹsẹ̀ wọn sì tún fi rìn ẹni tí ò rí ràkúnmí gùn ẹsẹ̀ ní rìn ẹni tí ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ gùn ẹsẹ̀ ní rìn ẹ mọ̀ pé ìrìn ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ bí ìrìn ẹsẹ̀ wa ni tí ràkúnmí bá rìn lọ tí wọn náà fẹsẹ̀ rìn ràkúnmí ò ní jọlẹ̀ wọ́n wá rìn wá látòdìdí Madina four hundred and something kilometres ọkọjá lẹ́yìn sẹ́kù wọ́n fi wá rìn wọ́n rìn dé Mẹ́kà. ẹ̀yin ò jẹ́ wọ́n wọlé nítorí pé wọ́n yín lè kú dá wà wọ́n lọ padà sí Madina báyìí ọdọ̀ ọdún tí ń bọ̀ tọba wa dé òní mú nǹkan jà wá kò ní ju dà lọ torí dà ó ní nǹkan àdáàbòbò rẹ ni onírìn àjò tọba wa wọlé àwọn jáde kó má kà fún àfẹ kí àbí òye wa <laughs> àwọn àwọn lèèyàn ńlá àwọn tó yẹ kó ń gba amùsùà ọgbọ́n burúkú ni wọ́n àwọn jáde kó maka fún kọ́ wọlé ìyẹn ni pé ọ̀rọ̀ rẹ tó máa fi mú yẹn ọ̀rọ̀ rẹ tó gbé dáhùn kọ́ má fi kó wa lẹ́rú àwọn jáde kó maka fún ọba ṣe umra rẹ tán kọ́ jáde àwọn wọ̀lú wa padà. ọdún mẹ́wàá kò ní síjà láàrin àwọn àtiwọ́ gbogbo ẹni tó bá fẹ́ ní àsọgbọ́n rẹ ni yé pẹ̀lú rẹ. báwọn fẹ́ máa jẹ́ ọ̀kan nínú àwọn alátìlẹyìn rẹ fún mọ́ àwọn ẹni tó bá sì fẹ́ jẹ́ ọ̀kan nínú alátìlẹyìn tiwa náà fún darapọ̀ mọ́ wa àmọ́ o bẹ́ẹ̀ nìkan nu tiwa bá wá tọ́wọ́ báwọ̀ muhammed Muhammad sallallahu kó fẹ́ di mùsùlùmí ẹ lè padà tẹ́nìkan nu wá wá ẹ dákun ẹ máa wó tẹ́nìkan náà ẹ̀yin mùsùlùmí bá wá tó wá bá wọn káwọn ọ̀rọ̀ yóò bá àwọn sàhábà làmù a bí ẹ̀ka bá di mùsùlùmí káwọ́ lè ọfẹ́ kó lọ́mọ jahannama kọ́dọ̀ máa àlìjánà kálí ẹ̀ńtọ́ ọfẹ́ kó lọ́mọ àlìjánà tí ọ̀dọ̀ máa jahannama kó ọgbà. anabi májàmú eléyìí ọ̀dà anabi àwọn lára àwọn àwọn anabi ní sẹ ẹ mà mí ní tó ń jí sí ọlọ́ọ̀ àmọ́ pẹ́ lè gbàgbàkúgbà eléyìí náà ni ọba aláàmù ah, ẹni bá bẹ́ẹ̀ di mùsùlùmí ká lé ẹni bá bẹ́ẹ̀ di kẹsẹ̀ rí kí wọ́n gbà ẹ̀yin náà gbọ́ tó wọ́n bá mu. alábìsọ̀ lọ́wọ́ àtàlà ni ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ó ti fi hàn pé òdodo ni kò sí wàhálà ah, àwọn mùsùlùmí náà gbà àti òdodo náà. torí pé ta lẹni náà tí islam ó jókòó sí lára tí ó lọ di kẹsẹ̀ rí ẹ dákun ẹ mú wa. àìmọye kẹsẹ̀ rí náà máa di mùsùlùmí torí ìgbà tí wọ́n sọ pé ní tó bá fẹ́ di mùsùlùmí tó bá bá nàbì sallallahu alaihi wasallam kánàbì ò lè gbogbo àwọn èèyàn wa ń wá pa àwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí ah, ànábì ni àṣọ yìí pọ̀ tá a kọ a lè gbà yín ẹ máa lọ ná ọlọ́run padà mú àyípadà wa hmm. àwọn tí wọ́n láwọn fẹ́ di mùsùlùmí wọ́n wá lọ wá bìkan wọ́n pè ní ṣe ibẹ̀ làwọn lọ wọn lọ fọ́ọ̀mù béèzì tí wọ́n sí àwọn náà bá ń kóra àwọn jọba àwa ti di mùsùlùmí ṣèbí màdínà láàánú lọ amóbi. ṣùkú máa ń tọ̀ ó máa ń tọ̀ ọba di pé káràkátà kùrẹ́ṣì bẹ̀ ni ọba kọjá wọn bá tọ́nà mà. wọn ò rán àkọjá máa torí pé àwọn tó di mùsùlùmí gbogbo àti àwọn tòkèrè tó bá fẹ́ kọjá wọn mú mọ́lẹ̀. wọ́n bá tún ránṣẹ́ pàǹdà bíi pé àwọn èèyàn rẹ̀ tán o àwọn ti lọ ń dí wa lọ́nà o. wọn ò tiẹ̀ ṣe káràkátà àwọn ọ̀rọ̀ lọ mọ́. Ah, ẹ̀yin náà bẹ́ẹ̀ di mùsùlùmí tọ́ba wọn wà dínà ká lé ńgbà tá a sì lé wọn. ìní wọn lọ mú bẹ wọn fi ṣe bùjókò ìjọba wo ò o. <laughs> ọ̀dà kò burú ẹ̀fọ́ àwọn mọ́ra hmm. wọ́n máa lọ mẹ̀dínà ó pé ju ibi tí wọ́n wà fa ẹdín mújàmá ẹnìkan ò tí ó jẹ́ mùsùlùmí gidi tí ó wà lọ di kèfèrí ńjọ́ kan gbogbo àwọn máa ń pe akínní kan fatai ńlọkọ di nǹkan bẹ́ẹ̀ ẹnìkan kọ rẹ̀ kúdírátù ní tẹ́lẹ̀ ó di gírèsì mú kéde mùsùlùmí tẹ́lẹ̀ náà irọ́ lásán kọ́ lásán àbẹ́yìn náà mọ́rú ẹ̀ yorùbá yìí kọ́ lásán lọ́pọ̀lọpọ̀ fi ń jẹ́ mùsùlùmí ẹni tó yẹ pé kọ̀ mọ́ bí tí islam kọjú sí tẹ́lẹ̀ náà wọ́n kàn bí sínú islam ni kèfèrí ò túnra rẹ̀ bí. ó parí ọbẹ̀ ní gbé tàbí ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kò tó rí. ẹlẹ́yìn wọn á gbé lọ sórí òkè kan á dán mọ́ òkè ẹ̀ wá ya tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nǹkan ebó kè náà ló ti jábọ̀. so kí ni yà wá lẹ́nu kò sí ti ń yà wá lẹ́nu ẹnì kò sí islam yìí kakọ́dá gbogbo sísọ wàhùn wàhùn kò sẹ́nìkan tí islam yóò jókòó lára rẹ̀ tó filẹ̀ kò sí wọ́n ní bì tẹ́lẹ̀ tí wọ́n sọ pé ṣe islam ẹ̀yẹn gbéyàwó ẹ̀ rí i pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ń kọ́ ẹ̀ ṣe mùsùlùmí. torí là nàbì sọ pé àgbà pété nìkan nù tí wọ́n bá wá bá yín kó n di tá a nínú kó ya ni wọ́n ti ń ya ni wọ́n ti ya báwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí. pàtà nàbì sì ni ohun èé ta tó ń bá tó sún àwọn kèfèrí tó di pé àwọn náà ọ̀rọ̀ náà lọ wọn ọ̀rọ̀ náà bọ̀ ma àwọn ọ̀rọ̀ padà tún sọ pé àbí ẹ mọ̀ fẹ́ máa gba àwọn èèyàn yìí <laughs> subhanallah torí ẹ̀ jama ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò ìtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kọ̀ọ̀kan káfí máa kọ́ ọgbọ́n fún ọgbọ́n òye kóye torí pé léyìí ó jẹ́ kí má níwá kó tún máa nípa sí i wáyé o oṣù àwọn àánú rẹ̀ ni wọ́n ń pè lóṣù Rajab ọjọ́ oṣù keje nínú kàlẹ́ndà Islam ọjọ́ ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin eléyìí tọ́lọ́ wọn bá yà sọ́tọ̀ nínú oṣù méjìlá tí ń bẹ nínú ọdún àwọn oṣù méje yìí àwọn náà ni àwọn oṣù mẹ́rin yìí àwọn náà ni al-Muharram àti Dhul-Qa'ida àti Dhul-Hijja àti Rajab àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo ìgbà gbogbo ọjọ́ gbogbo oṣù ńlá bó dé wọ̀ jíjẹ́ rẹ̀ nínú àwọn oṣù yìí ọkàn pa ẹ ṣọ́ra ẹ ṣọ́ra nínú àbòsí ṣíṣe láwọn oṣù àbọ̀wọ̀ ìjọsìn kan sí pàtó tá a yà sọ́tọ̀ nítorí pé a wà lóṣù àbọ̀ ìrántí kan ò sí tá a yà sọ́tọ̀ nítorí pé wà lóṣù àbọ̀ àbí náfìlà kan àbájá kan kò sí. ìpè àṣeyàmù rájà àti wàá múra sí i. láti Rajab Ṣàbán wọn Ramadan ọlọ́mọdé àfihà jẹra wa kò sí lákọọ́lẹ̀ ní Islam gbá ara ẹgbà wa tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ kò sí. torí ẹ̀ àìrí sì fọwọ́ rẹ níla ìjọsìn bọ̀rẹ̀ ẹni lọ́rùn ọlọ́run ní ìlà àbọ̀ ni lọ́rùn ànábì ní sàlàyé pé ẹtún ṣe léyìí kù. tòǹgbà tí òsì ti sínú àkọọ́lẹ̀ má fìyà jẹra rẹ o kí wọn kó oṣù sùyàmù rọjà ẹnìkan kan ọbẹ ọ àbí sùyàmù arúgbó ni o arúgbó kí ni ẹ fẹ́ pa arúgbó ni ìkànnì ni rọmọbọ́ọ̀ lọ́lọ́ ní kí gbogbo owó ṣe tẹ̀bá sì fẹ́ láti ṣe sùyàmù àtinúwá ẹ̀dún odòṣù tí ń bọ̀ tá à ń pè ní kíni ṣàbán torí pé ànábì sallallahu alaihi wasallam a máa sọ sùyàmù nu ṣàbán débi pé àìsàn ni ọjọ́ pẹ́ẹ́tẹ́ nù tọ́jọ́ pé kò ní ṣe sùúyà ìyẹn oṣù tí ń bọ̀ ṣùgbọ́n rọ́jà ẹ má fi ìyà wa o ní tí wọn ọbẹ̀ wa ká má làbọ̀ra wa lọ́rùn eléyìí tí wọn ní ká ṣe pọ́ọ́ tọ́pọ̀lọpọ̀ nù wọ́n ṣe èyí tí wọn wá ní ká ṣe ṣe wá jẹ́ tí ó dẹ́kun ńlá tẹ̀ bàtì kọ́lọ̀ ẹlẹ́dàá wa wọ́n má jẹ́ kẹsẹ̀ wọ́n kú lójú ọ̀nà tó tọ́ kọ́lọ̀ ẹlẹ́dàá kó túnbọ̀ ràn wá lọ láti di ẹ̀sìn wa mú dáadáa kó túbọ̀ sí ń rọrùn fún wa láti máa ṣe ọlọ́run ẹlẹ́dàá wa kó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí ó là kọ́mọ́ sì wá lọ́kàn nínú àwọn tí ó ṣègbè kára ti pé nígbà tá sọ̀rọ̀ nípa abala kan nínú tàgbésí ayé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ká má gbàgbé pànàbí yìí ó níwọ̀ lórí wa kí ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run ọba àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀láàtù fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó gbọ́ ọkù ìwà mùsùlùmí kọ́ dákọ̀ ànábì wájú rẹ̀ kó o sì fètè mété kọ́ sẹ́nu rẹ̀ ń dédé síbí kọ́ ọmọ ìṣẹ̀ṣẹ̀ pé ó kọ ẹnìkan tí ọ̀já mọ̀ nǹkan kan ni wọ́n ń dá a ó bu ọkú bàjẹ́ bàbá ti dárò ànábì Muhammad mùsùlùmí ọ̀sọ̀ pé sallallahu alayhi wa sallam torí kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó sànù wa allahumma salli ala muhammadin wa ala muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا حسبنا الله سيؤتينا الله من فضله إنا إلى ربنا راغبون ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله